Hmm. ẹ̀yin ara lé ẹ má bínú o ṣe rí eh, ọwọ́ tó fi bá mi bẹ̀rẹ̀ láàárọ̀ yìí ló fà o ẹ má bínú ṣàlàfíà mo bá yín ayé yín ò ní bàjẹ́ ẹ dẹ̀ ní rírú tiwa nulẹ̀ yẹ ẹ ní rírú ẹnu lé yín o mo gbàgbé kí n kí yín dẹ̀ kàn dáadáa orúkọ mi Ṣìlọ́lá Yínká Bàbá Àtàbàtúbú abẹ́rẹ́ orin àmọ́ gbogbo tá à ń sọ yìí mo mọ̀ pé ẹ̀yin náà ń wò ẹ dẹ̀ ń rí wa ẹ bá ọmọ yìí sọ̀rọ̀ ojú ayé mi kọ́ ló ṣe máa máa gbo pọ̀rọ̀ gbowó tàbí gbowó lọ́wọ́ ẹni tí ò ní í fẹ́ kó kúkú jẹ́ àti gbogbo ẹ̀ka ní ìsìn ṣùgbọ́n pé òun máa parọ́ kan òun máa gbalé gbaná kó tó di pé kí ẹ sọ fún kẹ bá sọ. Ah, níbo ló ti rí àlejò. níbo. níbo ló ti rí àlejò. àá ah, àá ah, irọ́ ni o <laughs> màmá ẹ jọ ẹ má bínú bọ́lẹ̀ tí ń bọ̀ ta lẹ béèrè. olórí kí ló ṣẹlẹ̀. àtàbàtúbú. mo ń gbọ́ yín o ariwo ẹ̀yin méjèèjì ni mò ń gbọ́nu lé látàárọ̀ mi ò lè in fact mo fẹ́ sùn mi ò lè sùn láàrin ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo léra yín lórí òtítọ́ tẹ̀ ní ẹ̀gbọ́n rẹ̀ ń sọ fún Àtàbàtúbú wípé má gbowó lọ́wọ́ ẹni ọkùnrin tó bá nífẹ̀ẹ́. ẹ̀yin náà ti ẹgbọ́ ẹgbọ́ tẹ́lẹ̀. ẹ ẹ bọ́ mi ẹni sùúrù ẹjọ́ àǹtí ẹjọ́ mọ́mí ẹjọ́ ẹni sùúrù á jẹ́ pé fúláàtì yìnyẹn blọ́ọ̀kì ẹ ti lu ẹ wá lẹ etí ibẹ̀ gangan lẹ gbé pílò yín sí ara ògiri yín yẹn ó ti fọ́ wá jápọ̀ mọ́ tiwa lẹ fi ń gbọ́ ariwo pé à ń pariwo lẹ fi lè gbọ́ tọ́pìkì abẹ́ lẹ etí bẹ́ẹ̀ nàná wa. olórí ẹ má pè mí. yorùbá bọ̀ wọ́n ní tẹ́ yorùbá ní jẹ kí fírun mú. ayé yín ò ní bàjẹ́ kí ló fẹ́ gbà ń bẹ̀ ah, ah. kí ló fẹ́ o tó lè gbẹ́ ń sọ fún ẹ. mọ ẹ ẹ lọ mọ àwọn ọmọ tuntun kẹ wọn lé ọkọ ẹ ah. fi mí sílẹ̀ ẹjọ́ ẹ má dá sọ̀rọ̀ ẹmí àtẹ̀gbọ́n mi ẹjọ́ nítorí tọlọmù fi Ọlọ́run bá bẹ̀ yín hmm. ìyálé nǹkan gbẹbẹ onírú yìí o mo mọ yín o mo mọ̀ yín o mo mọ̀ yín mo mọ̀rú yín ẹ̀kọ́ ọmọ jásọ̀ bí òṣè kọ̀ yín bí òṣè bí wọ́n fi hàn nífi kan lọ yẹn máa já sí ẹ̀yà. ọjọ́ ìmọ̀ orúkọ tó máa sọ sábàlágbà mo mọ orúkọ tó máa sọ sábàlágbà. mi ò kẹ́ àgbàlagbà ọmọ fira sípò àgbàlagbà ni ọmọ fira sí kì í ṣe mọ́kọ́ ọmọ jásọ̀ mọ̀lẹ́bí sọ́pẹ̀ yìí níṣẹ́ ni. olórí ẹ̀kọ́ ń bọ̀ hmm. ẹ̀kọ́ kan tó ṣẹlẹ̀ ń dá sọ̀rọ̀ kí ṣùgbọ́n gbogbo igba èèyàn ló ń bá. wọn ṣe bẹ́ẹ̀ family tiwa. Ah, orí kọ́ bá ṣe yàn kan wà ń bẹ̀ wọ́n á jẹ́ kẹ́ ẹ mọ̀. wọn ṣe bẹ́ẹ̀ family wa. o ò lè dówó lọ́wọ́ ọkùnrin tó ò ní fẹ́ òtítọ́ ọ̀rọ̀ kò ní ká má sọ òótọ́ ọ̀rọ̀ làtàbàtúbú ẹgbẹ́ rẹ̀ ń sọ fún ọ kí ló fẹ́ o ò rí pé láyé òde òní àìmọye ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ó ti dówó lọ́wọ́ ọkùnrin tí irú nǹkan bẹ́ẹ̀ ti ṣe tó sì jẹ́ pé owó rú owó tó ń gbà yẹn ó ń lọ ba láìfún wọn jẹ́. èèyàn rẹ ní ọlọ́pàá. àǹtí mi ah, ṣé ìjọ tẹ ti ń gbé mi jáde mi mọ̀ pé èèyàn kàkàtà bí igi gbígbẹ́ lọ́rọ̀ tó dáa lẹ́nu dé léyìí o ẹ̀wọ̀n ṣe é léyìí o lọ́rọ̀ gbọ́ àwọn tó fẹ́ gbọ́ yín àwọn èèyàn gidi tó létí inú tó fẹ́ fi gbọ́rọ̀ àwọn àwọn nìkẹ́ kọjú sí kẹ́ bá sọ̀rọ̀ ẹ̀fẹ́ léyìí lẹ̀ eléyìí lọ́rọ̀ gbọ́ ẹ bá wọn sọ̀rọ̀ lé. àti kí ló fẹ́ dà ń bẹ̀ nígbà tó ní fi ọkùnrin tó ń gbowó lọ́wọ́ ẹ̀ ó rántí ọjọ́ ọ̀la rẹ ni. ọjọ́ ọ̀la kí lọ́jọ́ ọ̀la ní. jẹ́ kí wọ́n sọ̀rọ̀ jẹ́ kí wọ́n sọ̀rọ̀. ẹ fi mí sílẹ̀ o ẹ fi mí sílẹ̀ kẹjẹ sọ tẹnu mi mi mọ̀ nǹkan tọ́jọ́ ọ̀la ní ṣe pẹ̀lú owó. Ah, ẹ bá wọn sọ̀rọ̀ nígbà lọ. ọjọ́ ọ̀la ṣe kókó òun ló fi jẹ́ sí wípé gẹ́gẹ́ bí òbẹ́ láti máa kó àwọn ọmọ wa ọkùnrin tó bá ní pé òní fẹ́ fẹ́ ìbùkún olúwa ló mú nílà láì fi làálàá kún. ọlọ́run ló bùkún mi o. ọlọ́run ah, ló bùkún mi. irú ìbùkún bẹ́ẹ̀ kọ́. ọlọ́run ló bùkún mi ìyá. Ah, ọkọ̀ ń ka yín lára ni bóyá ọmọ tí yóò mú ìbùkún wa kò bí ìrọ̀lá ọlọ́run ló bùkún mi. ìfàkífà ni tó ń fọyàn lápò yín. irọ́ ni ìfàkúfà ni ìfàkífà ni o. ọkùnrin tó bá ti ní fẹ́ má gbowó lọ́wọ́ ẹ̀. ó ń ka yín lára ni. nítorí pé kí ni kò ń ṣe tó dáa tó bá lọ gbowó lọ́wọ́ ọkùnrin tó ní fẹ́ ọmọ ègún burúkú ni. ṣé mi ò fẹ́ díẹ̀ ṣé mi ò ah, fẹ́ díẹ̀. fẹ́ díẹ̀ kí ni ọ̀rọ̀ mi mm. ọ̀rọ̀ ló ṣé mi àti òfẹ́ ra díẹ̀ ìjọba máa ah. ra bẹ̀rẹ̀ láti ibì kan tó dúró kó tó ah, kó tó ó dùn yìí ni ó dùn yìí. olórí okòrò là ń sọ fún ọ yìí. ọkàn ọkùnrin tó ní fẹ́ àtàbàtúbú eh, kò sí in fact ó gbọ́dọ̀ dánwò má dẹ̀ jẹ́ kó dán wò. àǹtí ọkọ ọmọ ẹyin mọ́ mi ẹyin mọ́ mi má gbà kó má gbà kó dán wò. má lọ ṣọ́ṣà sí i. a rárá o kò gbọdọ̀ dán rú ẹ̀ mi. ṣe fẹ́ gbọ́ tèmi ṣe fẹ́ gbọ́ tèmi. mo ń gbọ́ o. ṣé ẹ rí kò yé ni ah, kóònù tiẹ̀ fi ara ẹ̀ sípò bóyá ẹ̀gbọ́n èmi ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ni obìnrin kan ṣerú ẹ̀ fún mi ìyàwó lòun máa kọ sí gẹ́gẹ́ bí àbúrò mi kó náà fi rẹ̀ tàbí kó fi ọmọ rẹ̀ sípò orú nǹkan bẹ́ẹ̀ tó yẹ pé ẹni tó ò ní fẹ́ ọ̀rọ̀ ikí sọ̀rọ̀ nílé wa nìkan ah. ẹlòmíín wà tó jẹ́ pé oh ọkùnrin ló máa rán ọmọ yìí lọ skul òbí ẹ̀ méjèèjì wọn hmm. lágbára ọkùnrin rẹ̀ pé òkè torí pé òun rí ọjọ́ ọ̀la níwájú ọmọ yìí aràn lè wé ara aṣọ ara gbogbo ẹ̀rọ ara wé awadi tó ṣe tán ó mọ̀ pò lẹ́ni ìfẹ́ hmm. wàá lè yóò ṣe gbogbo wàhálà ìkìlódé irú àwọn bí olórí yìí pọ̀ gbogbo. ẹ wẹ́jẹ̀ ṣàlàyé fún yín ṣẹ́rẹ́ wá sí sí ó ní bá ṣe máa ń calculate mass wa. Ah. ẹ gẹ ẹ bá mọ ẹ jọ ẹ jẹ sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ má dọ́ ọmọ mi lẹ́nu ẹ jọ nítorí Ọlọ́run ẹ jọ ẹ jọ. sọ ohun tó fẹ́ sọ àwa sísé ní bá ṣe ń ṣe nǹkan wa ẹ̀yin tẹ̀mí ẹ̀dẹ̀ bó bá ṣe máa ń ṣe ṣe rí tí ọkùnrin bá já mọ́yàn lọ́wọ́ tó bá ní owó lọ́wọ́ tàdé bá sọ́ta láṣẹ tó ní dandandandan ká ṣe ni ó ti ní bá ṣe máa ń calculate pé ohun tó bá mú wa ká gba ká gbowó ọwọ́ ẹ̀ ó ti ṣẹ̀ sọ́dọ̀ obìnrin kan ni bóyá ó ti lóbìnrin kan tó dé ètò ìṣẹ́ pé yes obìnrin ò rí tọ́rọ́ kọ́bọ̀ gbà lọ́wọ́ ẹ̀ táwa bá dẹ̀ wá pàdé irú ẹni bẹ́ẹ̀ a máa mú níwájú mú lẹ́yìn ni so eléyìí ti ọlọ́run ló rojọ́ àánú lèmi lórí ẹ jẹ́ kí n mú màmá ẹ kí n mú ah. ẹ lọ́ máa bá àwọn ọmọ jọ ẹ kì í sáyé mi tẹ́gbọ́n mi bá lóun fẹ́ mọ́tò fẹ́fẹ́. jẹ́ kí wọ́n sọ̀rọ̀ jẹ́ wọ́n sọ̀rọ̀. olórí òótọ́ ọ̀rọ̀ a máa korò. ewúro ni ìwé mímọ́ gọ́dẹ̀ sọ fún wa wípé a ò gbọ́dọ̀ máa fi burú san búburú wípé ẹnìkan wà tó ti gbowó kan lọ́wọ́ ẹnìkan ó ti ṣe gbó tí ẹni yẹn sílẹ̀ nítorí ẹ̀ kó ti tó kan tiẹ̀ owó tèmi ni mo fẹ́ gbà ọlọ́run ni mo ti lálà mo lálà ọlọ́run fi hàn mí. Ah, mm, mm, mm, alákàlà ni o alákàlà gbà ni. kọ́nsẹ́rù ìbùkún yẹn la lè kà ní ìbùkún àtọ́ irú ìbùkún yẹn kọ́ nítorí pé kí ni ègún burúkú ni èpè jẹ ní ẹni tó ní fẹ́ mọ́ dòwó la. Ah, mo máa fẹ́ eh, ilé. láíláí tó o bá ti mọ̀ pọ́ọ̀lù fẹ́ mọ́ dòwó lọ́wọ́. àǹtí mi ara bó ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ o ẹlòmíì àwa padà wá já kọ mọ ọkọ mi lọ́wọ́ gbogbo nǹkan wá dàrú àní mọbi tó ti fẹ́ kó àléwu bọ̀ irọ́ ni kò lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ah. tó ń bá ṣerú ẹ̀fẹ́ buka ní ìsìn tí inú ebuka ọdún sí ebuka gbé ṣe pé àbí nǹkan. mo ti wọ sún ègbè láíláí dẹ̀ ni ebuka mi pè ṣẹlẹ̀. ẹlòmíì wá ah. padà wá fẹ́ ebuka ebuka ọmọ yọ oró tiẹ̀ lára obìnrin mi in tó ti forí kọ́ lọ́dọ̀ ebuka náà ìyóò náà bó náà yí wàhálà wa ṣẹlẹ̀ àwa sọ pé lé òtò ó lè lo orí ẹ̀ òun ẹ̀ òun ẹ̀ òun ẹ̀ egun yẹn a máa lọ láti ìran kìnìún ẹmọ tọrọ ẹ ti bẹ̀rẹ̀ nígbà tí mo bá mọmọ ìwálé wípé ọmọ ẹ lóun fẹ́ fẹ́ o ó ti kọ́kọ́ pépé ní pé tribalism yorùbá ò gbọdọ̀ fẹ́ ibo náà tún ṣerú ẹ kò sí tí ò ń ṣẹlẹ̀ ó tiẹ̀ wá gbà sí mi lẹ́nu àṣẹ nígbà tó máa gbà tó máa délé ebuka hmm. ló wá discover pé òun ju ebuka lọ. ẹ pé ṣé ẹ̀ṣẹ̀ wà nù kí obìnrin ju ọkọ àfẹ́sọ́nà lọ ni àtúnyànjú yẹn ó fà kíkọ́ nípò òun nífẹ̀ẹ́ lọ́sẹ̀ tó kọjá ni o hmm. níwájú ẹtú ẹwọ torí owó báyìí torí kọ̀ńténà ńláńlá wọ́n ní pé torí kọ̀ńténà wípé òun kàn máa gbowó lọ́wọ́ pé òun ò ah, kódà kì í ṣe inú ilé ìlú tí wọn bá ń dúró ẹ̀wò. o ti ẹ̀dá mọ́ ti ẹ̀gbà àìlówó lọ́wọ́ mi ò pa mí lórúkọ dà bẹ́ẹ̀ ni o àìlówó lọ́wọ́ mi kò pa mí lórúkọ dà mista náà ní fi sí mista yẹn bá mi fi sí ní ọgbọ́n ọ̀rọ̀ ló gbọ́ yẹn. mista ni wọn ò ní fi sí. ẹ wá mista ni wọn ṣe fi mista sórúkọ ah, mista ni wọn ò ní fi sí. ẹ bọ́tẹ̀ máa lọ ọ̀rọ̀ lé wa tó wá dá sí. a ní má dán wò àtàbàtú wò gbọ́dọ̀ dà fábùrú ẹ̀kọ́ dán wò. ṣé eré tí ẹ Mm. àwọn ọ̀nà tí òfin gba dáa kéèyàn ó ṣerú ẹ̀ ó ń ṣẹlẹ̀ sókùnrin ó ń ṣẹlẹ̀ sóbìnrin ó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ̀sìn ó ṣẹlẹ̀ sẹ́lómi tó yẹ pé nǹkan ó ti dá nìkan wò rí mm. tó jẹ́ pé ó dẹ̀ ń padà rúdàpọ̀ kò jẹ́ káwùjọ ọwọ́ nítẹ̀síwájú kò jẹ́ kàlàáfíà wà láwùjọ ẹ̀ bá ń gbà wọ́n yànjú lé. ó dáná nígbà tí obìnrin tí ò ní fi ọkùnrin bá ń gbowó lọ́wọ́ ẹ̀ tó gba owó bóyá gbowó yẹn bóyá títí ọdún kan ọdún méjì tí ò fẹ́rú ọmọkùnrin bẹ́ẹ̀ irú ipò wo la fẹ́ fi ọmọkùnrin bẹ́ẹ̀ sí ní àwùjọ kò sí bínú ọmọkùnrin bẹ́ẹ̀ ṣe fẹ́ dùn tó bá jókòó ọkàn rẹ̀ èpè ló máa ma ṣẹ́ kò dẹ̀ sí ní tí ẹnikẹ́ni tó bá fi lu ọ̀rọ̀ yẹn lu àwọn agbẹ̀rọ̀dùn wọ́n lè sọ fún un pé wò ó sóò mọ nǹkan tó lè ṣe ìdí nìyí tó fi jẹ́ wípé ní agbègbè wa a máa rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́mọbìnrin wọ́n ti ya wèrè hmm. ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni nítorí pé kí ni ògùn olóògùn ọlọ́gbàá ó bẹ̀rẹ̀ sí ní fi yí sẹ́yọ̀ tọ̀ mi hmm. wọn náà di fáyín sisi ládùúgbò ó hmm. dẹ̀ mọ̀ pé òní fẹ́ àìmọye obìnrin míì tó fi jẹ́ pé nítorí ẹ̀ ó wọlé ọkọ mi kò rọmọ bí. Hmm. torí pé bẹ́ẹ̀ ni torí pé yẹn ti jẹ́ sí pé. Ah, jẹ́ wọ́n sọ̀rọ̀ jẹ́ wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ wọn mọ̀ràn jàre ẹ bá bá wọn sọ̀rọ̀. òtítọ́ ẹ̀rọ ọmọ akóró olórí àìmọye ọmọbìnrin tó yẹ pé torí ìdí èyí wọ́n di aláìrọmọ bí. Hmm. they in fact àìdẹ̀rọmọ bí yẹn wọ́n fi kó bá ọkọ míì tí wọ́n fẹ́. ó lè jẹ́ pé ọkọ tí wọ́n ẹ̀sẹ̀ fẹ́ yẹn òun ò mọ nǹkan kan kò mọ irú ẹkún hmm. tí ìyàwó tí wọ́n fẹ́ tó ti parú ọkọ ẹni tó kọ́ ń fẹ́ tẹ́lẹ̀ tó ti pálẹ́kún so ló fi jẹ́ pé àwọn ọmọbìnrin àwọn ọ̀dọ́mọbìnrin láwùjọ wa a gbọ́dọ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé kí ni irú nǹkan bá yé ègún ńlá ni o ó dẹ̀ ń ba ilé jẹ́ ni ó dẹ̀ ń fa ègún oríṣiríṣi ó ń fa èpè nítorí ìdí èyí láwùjọ wa ẹ jẹ́ ká máa àwọn ọmọbìnrin wa ká máa kọ́ wọn ní ẹ̀kọ́ ó ṣe pàtàkì ó máa ń fàṣọdọ̀ ọmọkùnrin náà o ọmọkùnrin mi wà tó yẹ sọ wípé tó bá ti ríbi tilẹ̀ ti lójú tó ní pọ́nmọbìnrin náà níṣẹ́ lọ́wọ́ dáadáa a máa ní amọ̀fẹ́ ah, rẹ tójú àtọrùn hmm. from there a máa gbà díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́wọ́ ọmọbìnrin yẹn at the end of it all ó dẹ̀ tilẹ̀ lómi tó fẹ́fẹ́ kò ní fẹ́ rú hmm. ọmọbìnrin yẹn ah. irú ipò wọn la fẹ́ kí ọmọbìnrin yẹn wà tó bá fi ṣépè báyìí tọkàntọkàn ìpè yẹn máa mú a mú rú ọmọkùnrin náà tí ó dẹ̀ jẹ́ pé ìyàwó tó wá pàpà fẹ́ tí ọmọkùnrin náà bá pàpà fẹ́ lẹ́yìn ọ̀la ọ̀ tó fẹ́ òun ò ní mọ̀ hmm. wọ́n á kẹ̀dẹ̀ máa forí rún ni pé àá ah, bá ń gbé ìyàwó wa ṣe wá rí báyìí wọn ò ní mọ̀ pé kan nù wọn òun ló ti ṣàṣeṣe mọ̀ ṣe o nítorí ìdí èyí olórí kò ní dára rárá àtọ̀ tó o bá ti nífẹ̀ẹ́ ogún àbúrò dáhùn. má fọwọ́ kàn ń tó ní jẹ ó ní fi rúmú kẹ. aláwọn kan ti ń bá mi ah, ah. sọ̀rọ̀ ládùúgbò lọ́sẹ̀ tó kọjá. ok wọ́n lè mi fi pamọ́ àbúrò mi kó lọ fẹ́ ibo mo ní jíjẹ lórí kọ́ńtẹ́nà. ṣé ẹ̀yin náà ti yẹ ẹ̀yin náà ti fúnra rí ni pé kí n ti ń bẹ nínú ẹ̀ ń bẹ nínú ẹ̀ báyìí. ẹ ti rí pé èmi kàn ń ṣe tẹ̀gbọ́n wípé ká jẹ́ kó yé ẹ̀yin èèyàn wípé kò sí tó burú Yorùbá lè fẹ́ Ìgbò Ìgbò lè fẹ́ Yorùbá Haúsá lè fẹ́ Ìgbò bẹ́ẹ̀ni tí bẹ́ẹ̀ bá fẹ́ wà mọ̀ nìyẹn o wọ́n tún gbé tiẹ̀ lọ́sẹ̀ tó kọjá pé òun jù lọ pé kò sí bàjẹ́ nú ẹ̀ kó bìnrin ojú ọkùnrin lọ kò sí ti fi ń ṣe èèyàn tí bẹ́ẹ̀ bá ti wà ó ti ṣe rẹ́gí. ó tún wá tán náà ni wọ́n ní pé àṣẹ fi irun mú mọ́ má fi irun mọ́ gbogbo yẹn mọ́jọ lórí ẹbọ́ lórí sọ̀rọ̀ ṣóògbó àbò dáhùn tó bá máa fẹ́ fífẹ́ gidi ni kì í ṣe pé ká gbé sórí scale ló bá tán ló bá tán o ṣọ́ọ̀gbà bẹ̀ lọ kí ni. ọ̀rọ̀ mi kọ́lẹ̀ ń sọ èmi ah. kọ́lẹ̀ ń bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá ṣe tán ẹ gbọ́n bàtà yín ẹ bọ́ tanu flat mi ah. Ojúmọ́ Ire lè tún gbogbo ẹ̀yin lólùfẹ́ apá ẹ mọ̀ mí ẹ mọ̀ mí lẹ́nu kó tó dànù ẹ mọ̀ pé mi ò gba nonsense kó tí bá máa ṣe mo máa ṣe Ọlọ́run ti rọ̀jò àánú lé mi lórí àdẹ̀jọ́ máa ná owó yìí bẹ́ẹ̀ ni mo ẹ̀yin tẹ́ bá gba tèmi àjọ máa ná owó màá fi mọ́tò rẹ̀ máa fi gbé yín màá tún rẹ̀ ẹ̀kọ́ fún yín Ojúmọ́ Ire lè tún à ń bọ̀ à ń tẹ̀síwájú hmm. ẹ fẹsẹ̀ rin kọkàn mi kọkàn ayé madam ẹ máa lọ fúláàtì yín. Hmm.